àsìkò yìí a fi bẹ ọlọ́run ọba fún gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nílùú òyìnbó tí ẹ ń bẹ ọlọ́run fún ìwé ìgbélú ọlọ́run àfi lé yín lọ́wọ́ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ọlọ́run fún pàmìtì ìwé ìgbélú ọlọ́run àfi lé yín lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ọlọ́run ọba fún pàmìtì ìwé ìgbélú ọlọ́run àfi lé yín lọ́wọ́ wọn ní dìpọ́tù yín lójijì ẹ kó èrò kò délé wọn ní fòkú yín ránṣẹ́ sílé gbogbo ẹ̀yin tẹ́ ti ní pàmìtì ìwé ìgbélú wọn ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ tó wà lọ́dọ̀ immigration ọlọ́run àjẹkùn grant ìwé ìgbélùú yín fún yín má sálàmù ẹ̀ lálẹ́ kọ́ yìí.